إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وعباد الله والموضوع الذي تدور حول حوله خطبتنا اليوم لو هو موضوع الذي يحتاج إليه المسلم في حياته كلها هو موضوع الذي بدأ به رسول الله صلى الله عليه وسلم رسالته وختم به دعوته ألا هو الكفر عباد الله اعلموا أن شيطان وعداء الإسلام يريدون ليصرفوكم عن الإسلام ويقولون لا بأس لا بأس عليكم فأنتم مسلمون ما دمتم تصلون وتصلون ثم صلت عليكم الأذكار والمعتقدات ما تصرفكم عن الصلاة والصيام والعبادة ثم قالوا لكم لا بأس أنتم لا بأس عليكم فأنتم مسلمون ما دمتم تقولون لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عباد الله ولا شك أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم هي مدخل الناس إلى الإسلام ولا مدخل لكم سواهما ولكن القضية التي يكفلها كثير من الناس أن صفة الإسلام لا ينطبق بالإنسان بعد نطقه إشارتين مهما تكن أفعاله وأفكاره بل لابد من البراهة من الشرك والكفر والكفر وكل اعتقاد أو فعل أو قول أو ترك يناقض الإيمان عباد الله للكفر أنواع منه أو منها كفر الاستهزاء بالدين لأن الله سبحانه وتعالى قد حكم بالكفر أن من استهزأ بالله وبآياته ورسوله محمد صلى الله عليه وسلم أنهم كما قالوا كانوا يلعبون قال سبحانه وتعالى ولئن سألتهم يقولن إن إنما كنا نقول ونلعب قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا أتستهزئوا قد كفرتم بعد إيمانكم أدعوك الله àlékún mm. ìkẹ́ ọlọ́run orí agbẹ́jẹ́ fún ọlọ́run ọmọ bá nígbà Muhammad sallallahu alaihi wasallam jẹ́mọ́ èyí tí ó jẹ́ àkórí kútúbà wa lónìí ọ̀rọ̀ kan ní tó já sí pé ọmọ èèyàn ní sí kó máa gbọ́n gbogbo ìgbà ọmọ èèyàn ní bùkátà sí kó máa gbọ́ ní òrèkóòrè èèyàn sì gbọdọ̀ gbìyànjú láti kó yéèyàn bí nǹkan náà ti lágbàá tó anabi sallallahu alaihi wa sallam ìtọ́lọ ní kánàbí wa fún láyé ganu ìtọ́lọ ní kánàbí wa ṣe kó wa pamẹ́ òun alkufur ìta ń pè ní ìwà àìdá ọlọ́wọ́ bá gbọ́ والكفر ضد الشرك أو ضد الإيمان أهل الكفر ìtumọ̀ إذا تجرني الإيمان الإيمان òun ni ìnígbàgbọ́ wọlùkùfù òun ni pé ẹmọ nígbàgbọ́ bẹ́ẹ̀ bá ti wá gbọ́ yé ajẹ́pẹ́ tó yẹ kéèyàn ní mẹ́rin nípa rẹ̀ tó yẹ kí ẹ nígbàgbọ́ lé lórí bẹ́yìn ò bá ti ní ìgbàgbọ́ lórí nǹkan náà ẹni yẹn ti di káàkiri kọ́dà kò gbọ́dọ̀ gan sí méjì lórí ẹ̀ bẹ̀rẹ̀ mùsùlùmí lẹ́yìn ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí bí ò bá sọ́ra ò lè jẹ́ káàkiri o kọ́dà yóò mọ̀ kírun yóò mọ̀ gbàwẹ̀. ó tó ṣe kó máa lọ hajj ní gbogbo ọdọọdún kó sì mọ̀ ìmúra lọ́dọọdún wọ́n máa dáìkì tí ò bá ti lè ní ímẹ́ẹ́nì pẹ̀lú ọlọ́run ọba lára tọ́nà ọba ní a ní ímẹ́ẹ́nì sí tóun ò bá ti ní ímẹ́ẹ́nì pẹ̀lú ẹ̀ tí ń kírun tí ń tí ń ṣe gbogbo ẹ̀ ẹni yẹn káàkiri tọ̀hún. wọ́n ṣiṣẹ́ lórí mùsùlùmí débi pé ìtumẹ̀ yóò fi mọ rí àgẹ́gẹ́ bíi pé mùsùlùmí lòun láti mọ kí wọ́n fi mọ gbà wẹ̀. wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti ṣiṣẹ́ lórí mùsùlùmí débẹ̀. kò òun ti ń tó tóun bá ti ń kírun tóun ti ń gbà wẹ̀ mùsùlùmí lòun bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣiṣẹ́ lórí mùsùlùmí débi eléyìí tó ti gbà pé ń ti jẹ́ ìsìláàmù òun ni kóhun kírun ẹni tí ń jẹ́ ìsìláàmù òun ni kóhun gbàwẹ̀ lẹ́yìn ìgbà yẹn èyí tí ò wá ní jẹ́ ó mọ rírì ohun kí gangan àtàwẹ̀ gbígbà gan wọ́n tún wá gbé lágbájá wọ́n tún wá máa sọ fún pé a anta muslim mọ̀bùt takul la ilaha muhammadu rasulullah wọ́n wá gbẹ́lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó lókè ìgbà tó ọba ti ń sọ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam tó bá ti ní wọ́n kọ́lẹ̀ la ilaha illallah lọ́kọ́lẹ́ jẹ́nà wọn àti ìsọ la ilaha illallah òun lè fi ara wọn kan tó bá ṣe ń tí ọ̀dà wọn àwọn táwọn ṣe la ilaha illallah dúdúmọ́ ẹ̀kúkú débòrí nǹkan tó lè múyàn di káfìrí bó bá ń wí la ó làwọn afáfẹ́ sàlàyé fún wa pé ẹgbẹ́ gbọ́ láìláì làláwọ̀ ẹgbẹ́ gbọ́ yé o ẹlòmíì ń wí láìláì làláwọ̀ lẹ́nu iṣẹ́ ọwọ́ rẹ̀ ìṣe rẹ̀ ó sì tako láìláì làláwọ̀ ẹwà àwọn èèyàn lónìí bẹ́ẹ̀ bá gbé ẹnu ẹ̀rẹ́ lòmí àti wọlé bí ọkọ̀ láìláha illallah yóò kọ́ tẹnu rẹ̀ báyìí muhammadu rasulullah ẹ̀rí bẹ́ẹ̀ kọ́lá lòmí àkọ́lé king God àti ọ̀nà rí bá wá wọlé tán bá tún ọ̀nà bá tún wá wọ òkè báyìí a tún wá dì nǹkan ẹ wà tako sẹ́pẹ́lẹ̀ ìdìbò aláìláìláìlá òjẹ́ ó ti dì nǹkan ó gbà pé nǹkan òun dì í òun ó bó ṣe dì sára lọ́dún sí mọ́tò jẹ̀mọ́ àìláìláìláìlá òjẹ́ o àmọ́ lọ́lá lẹ́bí ní ní fáhùlìjẹ́nà láhìláhìlọ́lọ́ in kó lè mú ìyẹ̀wò àlìjẹ́nà kọ́kọ́rọ́ tó yẹ ìsílẹ̀kùn àlìjẹ́nà lẹ́fítáhùlìjẹ́nà lẹ́bí lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n hadiisi sahih lẹ́fítáhùlìjẹ́nà láhìláhìlọ́lọ́ kọ́kọ́rọ́ tó yẹ ìsílẹ̀kùn àlìjẹ́nà tí è wọlé wọn láìláìláìláì rẹ̀ wọ́n láìláìláìláì ló múra sí kọ́lá fi ń kọrin tó ń jó torí pé hadith kò ní bó ti gbọ́ yìí kò ní ah bóun bá tún wí láì láì láì lẹ́nu owó ti mú kì í àlìjọ́nà lọ́wọ́ ẹni bá sì ní kì lọ́wọ́ lóòrọ́ lọ́sọ ẹni bá ní kì lọ́wọ́ lọ́sọ kí ni olórí lẹ́kọ̀ọ́ sí wọn ní kìdìgbà òsílẹ̀kùn táyé nìkan pátá nìkì àmọ́ náà kò sí àmọ́ ẹni tí wọ́n gbẹ́dọ̀ pọ́tọ́ àwọn afáàní wa jẹ́ yé wa wọ́n ní ẹjọ́ yà pé àlùmọ̀sítà ìyáwó àtìyà àfáàní ẹjọ́ yẹ yín kẹ̀ṣùgbọ́n lànà bìí ṣe tẹ̀ṣùgbìrú káàsì nǹkan jọ nǹkan bábábá ti jọ nǹkan jọ nǹkan lọ́dọ̀ àwọn àfà ìntàfẹ́ ti jọ nǹkan ni àti kó súnmọ́ra wọn kó jọra wọn. ìgbàdá náà bí ni mìtíkáwò lè jẹ́nà láìláìlọ́lá kọ́kọ́ láti yẹn fi sílẹ̀kùn àlìjẹ́nà láìláìlọ́lá ni àfàdà ànábì náà ló fi kọ́kọ́rọ́ àwọn olófin láìláìlọ́lá olófin wé kíì ó bẹ̀rẹ̀ ní bí ká ti jọra wọn wọ́n ní mẹ́ta lẹ́wàá mísítà òsì tẹ́ bá ní kọ́kọ́rọ́ nìkan kọ́kọ́rọ́ lẹ́yìn àti kọ́kọ́rọ́ lẹ́yìn kọ́kọ́rọ́ ní eyín nínú àwọn eyín kọ́kọ́rọ́ yìí òun ló fi jà pé eyín kọ́kọ́rọ́ tí ò bá ti jọra wọn bẹ́ẹ̀ bá ti yóò fi àbí òní fi kò ní sí kọ́nà bá jọra wọn àmọ́ lẹ́yìn wa lọlẹ̀ lẹ́yìn lókè àárín ìkan lọ́kọ̀ ìkan lókè kan ìdúró àtọ̀ náà nù bákan náà máa sọ sí lóyún wọn ṣe rí àmọ́ jẹ bá bí àárín kan ìkan ara lòkè díẹ̀ ìkan ara lọ díẹ̀ ẹnu lòkè díẹ̀ òun lè kò lè sí àwọn àfáà ní pé ẹni tó bá ẹni tí kọ́kọ́rọ́ rẹ̀ tó bá léyìn tó pé òun ló lẹ́kùn sí o ẹni tí kọ́kọ́rọ́ rẹ̀ téye rẹ̀ bá pé kò lẹ́kùn sí wọ́n tó bá rí bẹ́ẹ̀ la ilaha illallahu láwù asnan òun náà ní àwọn eyín tiẹ̀ náà bí kọ́kọ́rọ́ ti mú eyín bẹ́yìn kan bá ti kán bẹ́yìn kan bá kán nínú àwọn kọ́kọ́rọ́ yìí kò ní sílẹ̀kùn náà bẹ́ẹ̀ náà ni láìláìláà náà nínú àwọn eyín rẹ̀ bí kan bá ti kán bẹ́ẹ̀ kò wúlò fún ẹ̀rọ bá bí ọkùn wá lẹ́yìn láìláìláà láwọn afẹ́fẹ́ eyín tí ẹ̀ òun làwọn afẹ́ pè ní ṣùrùtù láìláìláà láìláìláà táwọn sọ ni ó ní mọ́jẹ̀mú pàtàkì tí ni àwọn kan wù gbọ́lọ̀ wọ́n máa ní wọ́n ti yá láìláìláà ó yá ọkùnrin kan fẹ́ràn kó máa iji báyìí gbẹ̀ngà ajíbóyà òkìlẹ̀ ń pè ó fi kan láìláìláìlá ló fẹ́ pa rẹ̀ láìláìláìlá jàbáàrù ó rà bí òyì subhanallah alùwà muslim bí wọ́n kọ́ ẹ̀sọ́ pẹ́lá ilá ìlọ́lọ́ tọ́jú lọ́wọ́ yìí òun ló mú àlè òun ló mú bí mùsùlùmí o ó láwọn àwọn gbogbo ẹtí méje náà ni tó bá òun ni láhìláhìláhìlá sàǹfààní fún ẹni tí wàá kó sílá kò lè sàǹfààní. ṣòro mùsùlùmí àwọn nǹkan tó lè sọ̀rọ̀ ní kábìrì pọ̀. àmọ́ kí ló ń pè ní kúfúrú gẹ́gẹ́ tábà ti gbọ́ definition kúfúrú rẹ̀ tábà ti gbọ́ yé àjẹtẹ ọ́ ti mọ̀ pé òbí náà ti kó sínú kúfúrú. àwọn onímọ̀ ni kúlù ètìkọ́ọ̀dì kúlù ètìkọ́ọ̀dì kúlù ètìkọ́ọ̀dì gbogbo àdìọ́kàn láyé ìmọ̀tẹ́tọ̀ láti ọkàn believe gbogbo àdì ọkàn yìí tó bá ti nígbàgbọ́ lé lórí pátápátá all fail àbí gbogbo sẹ́tì yẹn máa ń ṣe àwòkọ́ọ̀lìn àbí àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu èèyàn àwòtọ́ọ̀kìn àbí nǹkan tí yẹn ń filẹ̀ pé ìní sí nǹkan yìí dèmó àwọn àwòkẹ́kẹ́ nu mẹ́rin tá a dákọ̀ yìí yóò náà kígbe ìmọ̀ ẹ̀ àwọn arúgbó ti tako al-imanu billah ẹnìyẹn ó ti kó sínú kúfùrù lápòjú yẹn. ìtìkọ́dù ni pé gbogbo ẹni àlẹ́ ìtìkọ́ ìní ìtìmùtìmọ̀ ní gbogbo ọ̀dọ́kàn ni pé mo máa ta káàkiri ẹni bá kú ní káàkiri ẹ̀ dákọ̀lọ́ náà rọ̀ lọ́wọ́ náà náà ọba àjọkàn mùsùlùmí

bákan náà ẹni bá sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ yìí ó tako ìmánì ọ̀rọ̀ kúfùrù ni bí kí ló fi ẹ̀sìn kó fi ti yẹ̀yẹ́ bí kí ló fi ànábì sallallahu alaihi wasallam kó fi ti yẹ̀yẹ́ èyí fi àmì kánú àmì ọlọ́run kó fi ti yẹ̀yẹ́ bí ẹ bá gbà sí lápá báyìí tó bá jẹ́ mùsùlùmí lóòótọ́ ní mùsùlùmí ni ọ́ ìtọ́lọ́ wọn ń sọ ti sọ àwọn abẹ́ńtẹ́fẹ̀ẹ́ àwọn ní mùsùlùmí ni ọ ẹni wọ́n ti mùsùlùmí ọ̀rọ̀ ló sọ̀rọ̀ ní káfìrí ẹja máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹnu wa ẹja máa sọ dáadáa àìmọye èèyàn ló ti fi ọ̀rọ̀ ẹnu di gòkèrí anabi sallallahu alaihi wa sallam ẹja bá kojú tiwọn nǹkan hàn kẹrì anabi lọ sí ogun ó lọ bá àwọn kèdèrè jà àwọn kan náà wá tẹ̀lé anabi lọ wọ́n sin anabi lọ pé àwọn sọ̀pọ̀ anabi láti jagun ìbéèrè tẹ́bi àti ó bẹ̀rẹ̀ ni pé ẹni tó tàgẹ́ nẹ́bí lọ́pẹ́ yìí fẹ́ sọ̀pọ̀tì ànábì mùsùlùmí àbí mùsùlùmí kọ́ mùsùlùmí ni àbúrò àbí òní sọ̀pọ̀tì ànábì láíláì wọn á débẹ̀ wọn á kó àwọn sọ̀pọ̀ kan àwọn kan á kóra wọn jọ wọn bá ń fa ànábì òsì yẹ̀yẹ́ ànábì mọ̀mọ́ ara rẹ̀ ká àwọn tó ọkọ abánilé yìí wọn bá bẹ̀rẹ̀ kó fa ànábì òsì yẹ̀yẹ́ ọlọ́run ti wá ọlọ́run ti wá ntí ọlọ́run wá sọ tí wọ́n ń sọ ni ọlọ́run ti hàn ní Muhammad ọlọ́wọ́ ní ànábì bí wọ́n. àmì bàbá bí wọ́n tí wọ́n sọ wọ́n sọ pé ní àmì ah, ah, ah, rẹ̀ à ń sàwàdà ni nǹkan wọ́n láwọn ń sàwàdà ni ọlọ́wọ́ fún ọ létí abdullahi mọ́ abdullahi àwọn ènìyàn ní ń dáwọ́ tí wọ́n àwọn àmì ìfẹ́pẹ̀ ní àmì ọlọ́run òun làwọn àpẹẹrẹ bí ń bẹ kódà alukuhani kẹrí àmì ọba ni wọ́n ò tún lè bí àpèjúsí ọlọ́run tuntun tẹ̀sẹ̀ hù. àwọn kẹta ilé mi tẹ̀lé àmì ọkọ àpèjúsí kankan náà. ẹlẹ́wà ìpé à ń ṣeré ní à ń ṣàwàdà mímú ẹni ọlọ́run ìgbà awí òwàwọlé kọ́dí kàkàkọ́ báadà ìmánìkùn ọlọ́run ti bẹ́ẹ̀ látòrí lọ ẹtì rí gòkèrí lẹ́gbàtẹ́ mímọ́nì tẹ́lẹ̀ kí lẹ́gbàtẹ́ kábíyèsí jọba. yẹtẹfihun nàbí rasulillahi sallallahu alaihi wa sallam wọn fà nàbí sí ẹyẹ. ẹ wá wo lónìí ẹ wú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ gbogbo náà fi onígàábù ẹgbẹ́ wo gẹ̀lìbábà ẹgbẹ́ fi ń si ẹ̀yẹ pátá ẹni yẹn sẹ́sìwò bí àyà sì là. ẹni tó wọ gẹ̀lìbábà wọ́n fi ń si ẹ̀yẹ. nítorí fi ń si ẹ̀yẹ lórí kèé sọ gbẹgbẹ́ lọ fi ń si ẹ̀yẹ o. àmọ́ tó ìjọba bá bọ́ ìjáàbù ni ọ̀nì fi ti yẹ mọ́ àmọ́ ìjáàbù tó wọ̀ gbẹ lọ fi ti yẹ. kèfèrí ni wọ́n. Ah, ah, àtẹ̀wá mí ni ọlọ́run ó ti sọ láti àtàzù ìyìn gbára wíwú kọ́ọ̀dì kàfáì tó bá dá ìmá ni ẹ̀rọ kọta wọ́n ti kọ́ mẹ́jáàbù ẹja sọ àwọn ọ̀tá mọ́ sọ àwọn òbúkú bẹ́ẹ̀ ló ní ọ̀gbọ́ bìrádì nẹ́sídẹ̀ẹ́ subhanallah bìrọ́dì náà bìrọ́dì náà ní àyàtìláà ẹ wá rí tẹ́sí sàfàdà mọ́ bùrọ́bì nọ́ọ̀sì ṣe ẹ̀gbẹ́ bùrọ́bì nọ́ọ̀sì èdè ẹ̀yẹ́ máa wọ ọ̀rọ̀ táyọ̀ pé ní bùrọ́bì nọ́ọ̀sì èdè bọ́ọ̀ tó dára àbọ̀ tó dá ṣùgbọ́n máa ń rò létí lẹ́ pé ọ̀gbẹ́ bùrọ́bì nọ́ọ̀sì èdè pé bá wù bẹ́ẹ̀ jáde pọ́ùlù ni pọ́ùlù yẹn kọ́lọ́fẹ́lì mẹ́ bí bá gbẹ́fọ́ gbọ́lọ́ tó ọ̀gbọ́n wọ́n ní bàbá rẹ̀ fi ẹ̀kọ́ ó dùn wọn ẹlòmí àlọ́rọ̀ tó sàlẹ́bì lókù ẹ̀ wọ́n lè wí fún ọ̀tọ́ ọ̀sìn ọba bàbá ilé sí ọkọ̀ ọmọjá ẹ̀yà sọ̀rọ̀ ní wa ọ́ àwọn mí ayé ayá ọlọ́wọ́ bá wọ́n yí padà wọ́n yí padà wọ́n ti kùránì ti yẹ̀yẹ́ ẹ̀ ń ṣe àwọn akáyínà àti ẹ̀mọ́ ẹnìjẹ́lúlá ẹnìjẹ́lúlá ẹ̀ fún mi òkè wọ́n àti báyìí àwọn àfa àwọn ẹ̀ńtàfẹ́sà àdúrà yìí pé ẹ̀ńbẹ̀ lábùjá ó lè ní alátẹnujẹ ni eléyìí ò lè wà láì kú fún rẹ̀. alámùsára kẹfà eré wọ́kẹ́ẹ̀tì àwọn àfa ni mo ń ká fún yín. ألم ترى كيف صار إنا لله وإنا إليه راجعون آه ثاني الله أبا صلى القرآن الكريم ẹnì kan jẹ́ àdúgbò kan àdúgbò owó àdúgbò ní kùntù olè ìyára kùntù ní gbogbo ẹ̀dá tó ń dá láyé dáàbò láyé kùránì dáàbò ẹ̀dá wàláhì àfáàtì ìgbọ́nu kùhán ó sì mú àyà jáde lóòótọ́ pé àwọn ará pọ̀ tí wọ́n rí jù ládé ó ní kóńtù ọ̀rọ̀ ọ̀mà ó sì gàtì nìyà kóńtù láàyè hàdà tahrif ẹnu lẹ́fi rí tahrif nìyẹn ẹ ti ọlọ́ọ̀lá ọba rí pẹ́lú gẹ́gẹ́ ẹwà sọ ọlọ́ọ̀lá ọba ẹwà wí ẹ pè ní àṣẹ gbàgbẹ́ ìfúrásì yorùbá ó sì gbọ́n tọ́lọ̀ bá sọ wàláhì kúfúrú ni. ẹja lọ sọ ọ́ lẹ́nu wa o mùsùlùmí èyàn lè di káàpì ìdí ìwọ̀n kí o ẹ̀kọ́ ilé ìdí ìpìlẹ̀ àbí ẹ̀kí o bọ́ọ̀ ló nílò olóògbé nílò ilé fẹ́lá sí wọn ọlọ́run kúntù kúntù wọn wí wọn ni kúntù kúntù kúntù kúntù kúntù kúntù inna lillah ara ń tọ́lọ̀ wọn fi sọ pé àwọn yẹ̀húdí káàpì ni wọ́n nìyẹn wọ́n sọ pé àwọn yẹ̀húdí wọ́n máa ṣe tààrí fún bí ayati Allah bọ́ọ̀lù bá ti sọ̀rọ̀ kan àwọn wàá sọ ọ̀rọ̀ tó pé ẹ bá gbọ́ òní ẹ rò pé nǹkan náà ń jẹ làwọn náà wí ni but nǹkan mi náà sọ. ìjọba mùsùlùmí àwọn nǹkan ìwọlé pẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ lónìí yìí nǹkan bí ẹ tí ẹ máa gbọ́ mi ò bá ní kẹ́rẹ́ kẹ́rù lọ bàyàn ìpínlẹ̀ òfin káfíìrì kìí ṣe pé ọkọ̀ pọ́sibítì ọ̀sìn ń jó obìnrin kan tó ìpínlẹ̀ òfin káfíìrì pọ̀ àwọn táàkì àbí nǹkan tó yẹ sílẹ̀ pé òun ò ní sí léyìí òun ò sí léyìí àwọn tó ń tọ́ fílẹ̀ tọ́lọ̀ ní sèyí ó takò sẹ́ríà ó takò sẹ́ríà ẹnìyẹn káàkiri ni o ó ń ṣàlàyé kẹrì ọjọ́ tí lọ a máa tẹ̀síwájú ní orí ẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم حتى تفعلون عليكم كيامون ومعجل جتامون وبعد النبي صلى الله عليه وسلم ما نسجم afẹ́ràn alé أسيتي كتبتي جمعة tí kí àlàyé tàbẹ́ ṣe yìí kó mọ̀ bá mọ́ ẹ̀dá kan bí ó bá gbọ́ sàkálá ó gbọ́ sàkálá o Islam fẹ́ báyìí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mẹ́ta la tó sí mẹ́ta la tó sí láyé tó bá digbó àlìkíyàmá àpò méjì. lálìkìyàmọ́ méjì rẹ̀ pé ashabul janna wa ashabun nar méjèèjì náà nù kò sí gómìnà. mẹ́ta kú sí pé alimuslim nínú kọ́ jẹ́ mùsùlùmí àwọn olùkọ́àfin àti kọjọ́ káfíìrì tó kẹta ẹ̀rí kẹta wọn ni òun jáde látara mùsùlùmí pé mùsùlùmí àwọn káfíìrì ẹlẹ́kẹta wá ní mùnáfíkí o kìí ṣe mùsùlùmí kìí ṣe kàfìrí kìí ṣe kàfìrí àmọ́ àwọn mùsùlùmí mọ̀ rò pé ara wọn ni ló sára mùsùlùmí lọ́nà ní innal munafiqin lọ́nà inna Allaha jami'ul munafiqin wal kafirin fi jahannama jami'a olúwa ní mùnáfíkí àti kàfìrí inú lọ́jọ́ wà ọlọ́run ò ká mùsùlùmí káwọn kò ká ọlọ́bí káwọn mùsùlùmí báyìí ni wọ́n jọ ń kírun ní mùsùlùmí kírun ẹni tí wọ́n kọ́ jẹ́ àkọ́kọ́ monofik lásìkò àná Muhammad Abdullahi ibn Ubay ibn Salul wọ́n kọ́ lẹ́tí dátó Abdullahi lásìkò kọ́ ní onítùmọ̀ ó pẹ́ fẹ́ alẹ́bìnrin tó dáa jù láyé Abdullahi ni alẹ́bìnrin tó bẹ́ Abdullahi lẹ́nu yìí jẹ́ ibn Salul ó kírun kúlẹ̀ yàn mẹ́bì ni ó gbàwẹ̀ tó fayẹ́lẹ̀ ni wàlá ìgbà tó kú ọlọ́lá lẹ́nu ìjọ tó sílá tó kékeré ni nígbà ń sọ ọmọ jọ̀mọ́ ẹ̀ sọ́dọ́dọ́ sí ìsìlámù sí ìsìlámù tá lẹ́bi ṣe ni o ìsìlámù tí ó bá ti yàtọ̀ sí ara mi kì í ní ìsìlámù ń wọ̀wé kọ́gínáìsì ẹ̀ nìyẹn mùsùlùmí lánàá tiẹ̀ àwọn kan sọdún lónìí akékèké náà ẹ̀ tọ́ ó sì máa ń báyọ̀ lọ́pọ̀ jẹ́ àwọn àfáàmì láti pariwo lórí rẹ́gùn lórí lẹ́lẹ̀ ẹ̀mẹ́ta ọlọ́wọ́ ẹjẹ́ ọdún jẹ́ tọ́ tàkàṣọ́ ọ̀hún kíyàn mọ́ ń sọ ọ̀bá ìlẹ́nu pé ó lẹ́tọ̀ ká jẹ gbòkò rí jòfin lẹ́tọ̀ náà ó ń jọ ọdún ọ̀la ń sọ ọ́ àmì ìta fẹ́ sọ pé orú wòye jẹ́ mẹ́jọ níbi yìí á sì bọ́ sí two thousand and twenty one kó àmọ́ ìta fẹ́ sọ pé tó bá di di ọ tó bá kú wá di ọ tọ́ọ̀sì tí ń bọ̀ yìí ṣe táwọn kírísítẹ́nì kóra ọjọ́ sí ṣọ́ọ̀ṣì wọ́n a máa sọ aago méjìlá ara ń tẹ́fi kọ̀ nípa ti dẹ́kẹ́fi dẹ́kọ̀ mùsùlùmí nínú mùsùlùmí náà àwọn mùsùlùmí wọn lọ kọ́ra wọn sínú òtútù lọ́nà Táíwò lọ́nà airport àtàwọn mọ́tà sí mi náà àwọn ọmọ wa sọ sọ pé méjìlá ní tí mo sọ lẹ́ẹ̀kan ni pé àní wọ́n ti jẹ́ lórí mùsùlùmí pé tá a máa sọ láyé lálẹ́ lásán ẹ̀dì máa kírun ẹ̀dì máa ṣe tó ta pé ìrún tẹ́ kí. ta ló sọ fún apágbọ́ méjìlá lọ́jọ́ ń bẹ̀rẹ̀. ó ti kọ́ lùsùn náà nìsín. ẹlòmí wọn bẹ́ẹ̀ lè tiẹ̀ náà òun ò lọ òun fẹ́ yẹn lọ́fíìlà ni ẹlòmí òun lọ́fíìlà yóò ti sọdá lọ́fíìlà yóò ti sọdá kó ní fìlànù bí ẹ yẹn lọ́fíìlà lóhùn tẹ́lẹ̀ tó wá àmì

ìgbàtọ́lọ̀ ń ṣètò rẹ̀ iná rẹ̀ ló fi sí ìtọ́lẹ́bí sọ fún wa lò gbogbo mùsùlùmí àfi lè kójọ gbogbo mùsùlùmí tó kójọ àbójú ní yàrá rẹ̀ ní ọjọ́ àlàmísì ti ń bọ̀ wáyìí ẹ̀ tí ó máa jẹ́ thirty first kan thirty first of December tí wọ́n ń sọ́kẹ́ abẹ́ bẹ́ẹ̀ ní pé ọjọ́ ìsàdọ̀ tuntun ìjọba náà ti kí o ó ti fẹ́ kọjá o kó ní Islam Islam wọ́n rán. ọ̀rọ̀ àwọn àfáà ti wá sú àwọn èèyàn ẹnìkan bá mi náà àfáà ọ̀rọ̀ yìí ti ọ̀rọ̀ yẹn àfáà ti sú wa tó lọ́tọ́ ní agbẹ́ ẹjọ́ ọjọ́ fèrè ẹnìkan tó pa. sí rẹ̀ ti ní àtẹ́wù tọ́lábùlẹ̀ ẹni fàrúdọ̀ tó alákùnrin mùsùlùmí káwá ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ni ẹgbẹ́ irú ìgbò èrò lánà rẹ̀ nítorí lọ́rẹ́ fi ewó gẹ́mù wọ́n gẹ́sì lọ́rọ̀ nígbà rẹ̀ sí yunifásitì ni ọ̀nà yunifásitì rẹ̀ sì kéwú wọ́n nígbà àti kàwé ni ìkéwú lẹ̀ lẹ́kẹ́ àbí iṣẹ́ gbogbo aláàtàfà àwọn gbogbo alálẹ̀ kàwé nǹkan ti sọ wá wọ́n ti kó wọ́n ti kó sí gẹ́kọ́ ìsìn àlùfípọ̀ àlùfípọ̀ alẹ́dì sọ́tọ̀rọ̀ lọ́rùn ìǹkẹ́ẹ̀lù wọ́n ti kó kó lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí

ẹ̀ ti gbọ́dọ̀ kí ẹ̀yìn kan pé happy new year àtàjọ lò ìgbọ́dọ̀ kẹ́sìn gbọ́ oògùn ẹ̀rọ mùsùlùmí ẹ̀rọ mùsùlùmí kí làwọn ojú ẹ̀rí kẹ́sìn gbọ́ oògùn kẹ́sìn gbọ́ oògùn. àwa sùn pé ìgbọ́dọ̀ jẹ́ gbọ́ òun léyìí oṣù lọ kéwú ọdún tí a fi ń gbowó oṣù ṣùgbọ́n tí akẹ́kọ̀ọ́ ń dùn mọ́ ọ bó ti jẹ́ pé àwọn déètì ìsìlámù tá a lú nàìjíríà yóò dùn mọ́ ọ. tí bàbá àgbà ojú gbé ọ̀bù ó fún ọba pọ́jẹ́kì wa nìyẹn ọba ìgbà fi ń sa inú sàyé mu èèyàn bá ti bọ́ wáyé náà ní inú oṣù kẹsẹ́ lọ́wọ́ gbàrẹ́ tiẹ̀ sẹ̀tẹ́mbà lọ́wọ́ gbàrẹ́ ó kún sẹ̀tẹ́mbà ní gbọ́ oṣù tó bá ti dìsẹ́mbà wọ́n lọ kọ́ sí mẹ́ta lọ́wọ́ ti ájì torí torí eh, eh, kí ló dé lákòókò ìlú pé wọlé yẹ kálukú ẹ̀lẹ́ ẹ̀lú ìgbà kálukú pẹ̀lú ẹ̀sì ti ẹ̀ ní mùsùlùmí lẹ́sùn ọ̀sìn ńlànà ọmọdé akún káfíìrí o ara tó lè sọ̀rọ̀ ní káfíìrí nìyẹn bàtà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ fẹ́ kú ó láwọn kan bẹ inú àwọn inú àwọn ọjọ́ wọn tó kọ́ wọ́n ti kọjá wọ́n ti kọjá wọ́n ti jẹ́ kí ìgbàlá lọ́bì ni o alẹ́bí wa pè nìkan aláṣìírí rẹ̀ wọ́n kọ́ ní òtẹ́fà àlẹ́yàmẹ́ni ó wá pè ó ní kí alẹ́bí sọ fún ojú ìfẹ́fà ojú alẹ́bí ìfẹ́ ẹni náà lágbájá òtùsọ̀dá o wọ́n ti jọ sí ìpẹ̀lẹ́ àlẹ́bí lágbájá náà òtùsọ̀dá o ah, ó wá kàn án báyọ́ alẹ́bí ò lè sọ. àwọn èèyàn ń bá ní wọ́n ń bá òṣèlú kọ́ àwọn ọmọ ìyẹn bá ọmọ ìdàpọ̀ ìdàpọ̀ sí èsì lára àwọn tó kọjá ó kàn ní kankan. àmọ́ ó máa ń rù ó wá Ah, ó ní lẹ́yìn wọn nìkan ní sọ fún bẹ́ẹ̀ nìkan bá bá mi ní sọ mọ́ ó ní mọ́ọ̀rù ọ̀sùn lára wọn. ẹ wá mọ tí mọ́ọ̀rù táyà mọ́ọ̀rù kò lágbára ti sọ dá bí bí ìbá wa kú. ẹ ń kọ́ kú fẹ́jọ́ kí ni mọ́sálásí kan wọ́n láì ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n bá lọ́kàn jẹ́ nípa. ẹ ti ń kú mọ́sálásí bá ó sì sọ dá. ẹnì kan tí mọ̀ wọn wọn lè lọ òbẹ́fà bẹ́ẹ̀ ni bá wa kú kọ́lọ̀ bẹ́ẹ̀ kò ní tó náà sọ̀rọ̀ kí ìlú kèfèrí là tí ọkọ̀ máa ti ń ṣe bá ń bẹ́ẹ̀ àkẹ́kẹ́ ah, dánù tí wọ́n ti jẹ́ ẹ̀dàkọ̀ kí làwọn fi wọ́n ti ọmọ níjẹ̀ máa síbi náà sọ́dọ̀ ẹgbẹ́ yìí ibi náà sọ́dọ̀ fipá àní ẹgbẹ́ sọ̀rọ̀ nípa nìyí náà yẹ wọ́n tún ikú ni Anẹ́bí ti rí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́wọ̀n yẹn ti rí ẹni yẹn gẹ́gẹ́ bí ọmọ náà Anẹ́bí màkàrí ń bẹ láyé. Anẹ́bí ti rẹ̀ fẹ́ Anẹ́bí wá fẹ́ fún ọwọ́ aṣọ fún òtẹ́fà pẹ̀lú àwọn ilé ìtìsọdá ò wá pa àwọn báwọn ní ọwọ́ ìtìsọdá sọ fún yín rámú akẹ́kọ̀ọ́ pé ọ̀rẹ́ yàn báyìí wọ́n lọ kéwú bá tó bá ti bá ti ti sú ọ. wọ́n jẹ́ nìkan ní àfáwà ibùnà azìlì ibùnà azìlì kéèsì àfá oníṣẹ̀ríà kéwú adágún ló ké ló bá ọ̀ bíyà òun náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹgbò olóòmù náà kéwú tó tẹ̀lé aláfáà mo bá ọ̀ bíyà lásán ẹlòmíì ẹlòmíì ẹ kí n fẹ́ sẹ̀ríà àmọ́ nítorí pé òun kẹ̀kọ́ adájú ni wíṣọ́ rẹ̀ kọ́ tó wúlò arábìnrin wọn ti kọ́ ó wà wọn sáfíjọ kan bàtà ẹ̀ lọ́fẹ́lá sí ó fẹ́ ẹlẹ́fílà ó kọ́ ìjọ̀kọ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà ẹ̀ẹ́dì jẹ́ ẹlẹ́fílà tẹ̀fẹ́ irú ẹni bá irú graphic àkàrẹ̀ yóò pé tó kéwú tó gbóná bá ó bá dìde bàyìí lọ́fẹ́lá àwọn èjì náà ó sọ pé tó ọ̀nà kan ó sì tóbi jẹ́ ọmọ mọ́sálásí ó tún bẹ́yìn lọ́fẹ́lá tó fẹ́ kọ̀rẹ́tẹ̀ ń padà ẹnẹ́bílà ni ẹni ẹnẹ́bílà ah, kílódé ẹgbẹ́ gbọ́dọ̀ òun mo fẹ́kẹ́ inú ṣe ó ní látàálàm hazal ẹ̀lì látàálàm hazal ẹ̀lì ìmọ̀ tí ń sọ tí mo sọ pé ìgbàkanikọ́ ẹnẹ́bílà ìgbàkanikọ́ mọ́yàn kẹ́lẹ̀kọ́ máa tẹ̀ nígbà ń dágbà káàkiri àti èmi gbọ́rọ̀ prima o àgbà ló fi kọ́ṣẹ̀ rí à ó wá kọ́ sí àrífẹ́ ó sì kọjá àwọn tó bá mẹ́ òun lè fi wá ní mẹ́ta àbí mọ́sàbí ẹni agbáde mọ́sàbí ẹyà tọ́jọ́ kò tẹ̀lé mọ́ mọ́mọ́dù kò tẹ̀lé mọ́ mọ́lìkì òun náà gbá sí ẹ̀mí ni pé mọ́sàbí tẹ̀lé lẹ́yìn bó ti gbìyànjú tó sọ agbọ̀rọ̀ pọ́ọ̀lù yìí ni agbọ̀rọ̀ kéwú ni abẹ́lọ́ba ní kíọ́lá ń tó sọ di káfí yìí ọjọ́ jáde bẹ́ẹ̀ o tábà ti ṣe ń fẹ́ mọ́sàbí الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله أشهد الله أشهد أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الفلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ẹ̀yìn kí apsop dáadáa àwọn tí ọba mọ́ ń sẹ̀tì lọ lọ́wọ́ ẹ̀yìn kí wọ́n ti pa àwọn tí ọba wà níwájú mọ́sálásí ẹ̀yìn kí abọ́sẹ́yìn a ò kíkì níwájú ìmáàmù الله أكبر الحمد لله الله يحييك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جأنهم يصلونها فبئس المصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله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 تناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون الله سبح الله لمن حمده I'll Allah let you go. tí wọ́n rẹ̀ dìyàn lọ́wọ́ ìyá kan wà ó ní òun fẹ́ ra oògùn ní